máa bá ọmọ ẹ sọ̀rọ̀ tí ò ní gbọ́ tèmi warn your son or else I will be so. Honestly speaking, you're doing so well. So to back qualify, you see, we're in the fellow back on each other. I'm going to the fellow back on. Sure, what you want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 mi ò ní pé ká dọ́gbọ́n ó máa mo ṣàbẹ̀ pé orí tó bá máa là agbára àwọ̀ ìpínlẹ̀ I know our time is still coming. That's our people. Yes, sir. Jésù ni tábàdébí táyé tí tẹ́jú wa ò bẹ̀rù wa ò mèrè ọmọ yìí rẹ̀ sí i kágbé kó má bà á já bọ́fọ́ ó gbọ́mọ́ o kò yẹ ọba adéyanjú. ẹja tí ò mọ̀ wọ́n ara ẹ̀ ló ń bọ́ sọ́wọ́ apẹja igi ò dẹ̀ ní dá lóko kó para lé ènìyàn ní ń ba ayé jẹ́ o. ayé lùgàn ayé lùgàn àwọn àgbà fọwọ́ lẹ́rán wọ́n ń wòye kókó tó wà níbẹ̀ ìyẹn gan lẹ́nìkan ò mọ̀ ohun òkùnkùn ní ara lé o ara oko èrò ọ̀nà ó dọ̀rọ̀ yín o ẹ dákun mọ́ kí yín o ṣàlòlò jalolo. ìlú ó máa gbọ́dọ̀ bàjẹ́ o. jalolo jalolo. ilẹ̀ ti ṣe ìlú sí o. jalolo jalolo. inú ayé láyé wa o. ayé wa lọ ní ayé sùn ní. tábàdẹ́bí táyé ti tẹ́jú. a ò bẹ̀rù a ò bèrè. àwọn ìlú ẹ̀yìn ni kágbé gẹ́gẹ́ kó má bàa jábọ́ fọ́. Ah. ó pọ̀ mọ́ òun ó pọ̀ pọ̀. káfọ́ tún ọ̀tún káfọ́ sí wò sí ìdúnjẹ kọ́ ọmọ ètè ńlá ọbẹ̀ onídùndùndùn ká gbá wọn mi ò ìyẹn dè wọ́ o dùgbẹ̀dùgbẹ̀ tó bá já tó bá já àtàbà mi ò mọ́wọ́ o ọ̀rọ̀ ìsọ̀lọ́wọ́. ọmọye kí ni tó dé. tí kí ni fi ṣe ni. mo rí i pé ẹ ká pólápó ẹ kọ́fà lọ́fà ẹ wá ti lùtì fún tòun tó rin mọ́ tó ṣe pé togun-togun lẹ wá bí. kò lè má rí bẹ́ẹ̀ fágbàmílà kò lè má rí bẹ́ẹ̀ ṣebí àwọn májèkété ọba ó di lẹ́tà mi lólobó. pé kí ni. wọ́n ní ìlú ti yí padà pé orin ti dàtú kan wọ́n ń jẹ́ kó yé mi pé Ifá ti pa òǹdà kílẹ̀ tó mọ́. Hmm. ó mi àmọ́ mo fẹ́ kó o mọ̀ pé bí egungun bá ń lé mi tí mo bá ń sá tipa kọ̀ọ̀kan ń lé mi tí mò ń họ ẹrù ìjà kan ló ń bà mí bí kì í ṣe wípé n ò fẹ́ kí awo tójú ọ̀gbẹ̀rì dáfánù. ìwọ ni fámú ìwọ náà ló jọba. ṣùgbọ́n o ṣùgbọ́n kí tó ni. kì í ṣe èmi ọlọ́tà ẹ̀gìn ọmọ awíbógun lọ ọmọ àròkú dùgbẹ̀dùgbẹ̀ mo ti hóore ni wọ́n wà sáàfin láti wàá fẹnu omi sọ. ìyẹn ò ṣe nǹkan kan torí ẹ̀ lèmi gan ṣe múra wá ní méjì méjì tó bá wò dáadáa wàá rí i pé méjì nìbọn yìí méjì ilẹ̀kùn tó tún wà ń bí iná ṣùgbọ́n gbà tí fọ́ ti fọ́re kò ṣẹ̀ṣẹ̀ láǹjà mọ́ fagbamila ọ̀rọ̀ gbọ́dọ̀ yí padà o ibi tá a sọ̀rọ̀ sí ni kọ́rọ̀ yìí wà o kò gbọ́dọ̀ yí padà o owó ẹ̀ nìyẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ yí padà bí ọ̀rọ̀ bá yí padà n tó lérò yóò ṣẹlẹ̀ ẹ̀yin guys ẹ já fi kópa mọ́ dọjọ́ mi fún ọmọ ìlú mi ẹ dànù. dùgbẹ̀dùgbẹ̀ ní dùgbẹ̀dùgbẹ̀ ní dùgbẹ̀dùgbẹ̀ ní dùgbẹ̀dùgbẹ̀ ní kò má gbọ́dọ̀ jábọ́ kò má gbọ́dọ̀ tó bá jábọ́ àtàbálẹ̀ àtàbòkò. ẹ bàbá olóye wọ́n ń kọ orin kan sí mi létí tí wọ́n ń lùyà àlùkọ sí tí mi ò dẹ̀ tí ì tí mo mọ̀ pé àlejò tí dẹ̀ mọ̀ pé kò gbọdọ̀ níbẹ̀ irọ́ ni nítorí <laughs> ìwọ rẹ náà gbọ́ kankan ìgbésẹ̀ ti ń lọ lórí ẹ̀ ibo wọn ti rọ́mọ oyè níbo adífálà tó fẹ́ sọ ní ẹ̀dí àfi tí ń dífà òun kò tí ì dé ti ìta wa àti ìgbọ́ á gbé gbèsè lórí ẹ̀. bàbá ẹ̀yin gbé gbèsè nínú pálọ̀ ilẹ̀ sí gbé gbèsè ifá yín ọ̀rọ̀ ọ̀sán mọ́ báyìí abẹ́sí gbàgbé ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. olórí adébíyí pé mo dá yín lóhùn. ẹ fi ọkàn balẹ̀ mẹ́bẹ́ mi mọ̀ ń sọ̀rọ̀ ah, ah. ẹnìkan ṣoṣo ṣe rò pé òun ló ń gbẹ́jú ń lu yìí àwọn ọ̀jẹ̀ ọmọ báwa la nílùú kí ni nǹkan náà. ẹ o. ẹ bọ́ dara yín láàmú ẹ dákun kí ló ṣe adífàlà gan-an tó sọ ilé rẹ̀ di ààfin tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ti ń dífá tó ti mọ ẹni tí ó jọba. ẹ wo èmi ti pe àwọn afọbajẹ o mo ti bá gbogbo wọn sọ̀rọ̀ ẹ ní wàhálà kankan o tèmi ni pé ẹ̀yin olórí. ẹ̀yin ká bá sọ̀rọ̀ tẹ́ ẹ rí bí igi bá kó sí inú rẹ̀ ní ẹjẹ́ àgbà o ẹ̀ẹ́dì mẹ́tẹ̀ẹ̀ta inú lẹ́yìn náà. ẹ dá padà màmá níbo ṣọ́kánì kò mọ iye ọmọ tó bí ni ibi tí ma bá fẹ́ kó wó sí ló máa wó sí kó ṣe ibi tí n bá fẹ́ kó wó sí níbo ẹ ti ṣe wú ẹ. ti bù kàǹtàn jù òun bù kàǹtàn. ìyálòde ìyálòde ìyálòde ẹ̀mí ló ni mo pè é ṣé wàá tọ́ lẹ́nu tí láti sọrú tẹ sọ pé bíi tí gíga wó sí ẹjọ́ ẹ sọ fún mi bó ló yẹ kí gíwó sí ìjẹ́ ti gbàgbé wípé àjọjẹ lórí ewé àjọ fàṣọlówó èrè bora èyí wá sọ fún mi ẹ wá ṣe bí ẹni tó ti jẹ dòdò tẹ̀yin ò fẹ́ rí òdodo sọmọ mo wá fẹ́ kẹ́ ń gbà ó wípé nígbà tí ojú ń pọ́n igun kábíyèsí àwòdì tèmi bára níbo ló yẹ kí gidi àwò sí lójú tí. ibi ó bá tiẹ̀ rí owó sí o àtẹ̀tọ́dé làárọ̀ àtẹ́tọ́dé lọ́sàn-án àtẹ́tọ́ wọlé wọlé lẹ́ ọgbọ́gbọ́ lọ bá tọ́ sí o. ìkọ́dù kan lọ. ẹ àkọ yẹ ẹ mọ̀tàrà yìí kọ́ bàbá. ẹ sá ní sùúrù. ẹ yẹn ẹ wòran wà ẹ wòran ẹni ń lùlù àbí kẹrẹ ti pè é. kí n wòran tí wọ́n ti ń lùlù láàfin. ìlù kọ́ wọ́n lù. kí ni wọ́n wá ṣe. kì í ṣe ìlù ní ẹ̀ tí wọ́n ti ń jó lọ́wọ́. àní ẹ sùúrù. ẹ rí bí àgbà yọ sí wọn. mo ti gbọ́ o. olórí àgbà mo gbọ́ ntẹ́ ẹ wí ẹ̀ lájọ jẹ lórí eré wí àjọmọ lórí eré wí àjọfaṣọ olówèrè búra ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ gbogbo tá à ń wí ẹ̀yin náà nìyá wọn ẹ máa gbọ́ ẹ mọ̀ pé gbogbo ẹ ti jam together ó ti kò láàbù pọ̀ ẹ jẹ́ ká dúró lórí ẹ̀ ẹni tí a bá ti ní náà lọ́ba ẹbí àgbà. ẹ̀kúlé tèmi ni yóò wò sí torí ẹ̀kúlé mi ló kọ́ sí inú ilé tèmi ló gbọ́dọ̀ wọ̀ lọ́wọ́ sẹ́yìn pé gbogbo ẹ̀jọ̀ ní ìṣòro ti dá tòun. ẹ kò sí pé tiwa ẹ sá kò ẹ máa ń sọ ní àfin náà àjọ lọ ni o ẹ gbọ́dọ̀ yanjú ẹ ni o wọn gbọ́dọ̀ inú tí wọn lù wọn gbọ́dọ̀ lù délẹ̀ wọn gbọ́dọ̀ jó sí i ẹ ìsọláàfin. ẹ wo ẹ̀gbọ́n mi n ò ní lè lọ o kí ni ìdí tó òfin nílé lọ ah èmi ò rí sí gbogbo eléyìí o. Eh, èmi ò ráyè ni. ò ráyè. abẹ́ ìwà rọ́rọ̀ lu wa yìí ìrókò tí kò fẹ́ wó sílé agbẹ́dúmó báyìí o. bóyá ìrókò fẹ́ forí ara ẹ̀ kó náà nù. Hmm. nípa fífi adéyanjú jọba abẹ́ wa rí pé ìlú wa yìí ń fa ìjẹ̀gbọ́n lẹ́sẹ̀ báyìí. ẹ má rò lọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ohun tí ò yé àwa ẹ̀dá ó yé elédùnmarè dáradára ó sì lè jẹ́ pé pàṣán lelédùnmarè fẹ́ fi adéyanjú ṣe fún wa nínú ìlú yìí. pàṣán. bẹ́ẹ̀ ni pàṣán méjì ló ń bẹ o pàṣán rere wà bẹ́ẹ̀ ni pàṣán ibi wà. ẹ wò pàṣán ni pàṣán jẹ́ kò sì sẹ́ni tẹ́gbà ó gbà tí ò ní kérora pàṣán lálàdé yanjú ẹni tó ì tí ì dépò tó ti ń jayé alábátá ṣẹ́yìn mọ̀ pé bí wọ́n bá dépò tán ìlú ó kàn yọnu. bẹ́ẹ̀ ni o n tó tiẹ̀ wá yà mí lẹ́nu jù ni pé wọ́n ní gbogbo wa báyìí gbogbo òlu pátápátá ló gbúdọ̀ pèsè síbi ìwúyè náà. Ah, ah, ó tún nà ah, ìyẹn ti di dandan ìlú ẹni ni ìlú ẹni ṣáà máa jẹ́. ẹni bá ráyè mà ni. bẹ́ẹ̀ ni o ẹni bá ráyè ni o ṣé bóyá tí n bá náwó tí ń gbà lọ́jà alẹ́ ń wà ní mú ń dúró síbi ìwúyè kan. wo orí sọ. ara lẹ́ o ara oko èrò ọ̀nà ó dọ̀rọ̀ yín o ẹ dákun mọ kí yín o. jalolo jalolo. ìlú o máa gbọ́dọ̀ bàjẹ́ o. jalolo jalolo. kílẹ̀ ti ṣe ìlú sí o. jalolo jalolo. ìlú o máa gbọ́dọ̀ bàjẹ́ o. jalolo jalolo. kílẹ̀ ti. tún gbé wáìdì ọmọ tún nẹ́nẹ́ <laughs> ayé olólókè ní gbogbo kòókòdùn gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndún tí bàbá ti jà gbogbo ẹlẹ́yìn náà ti mọ̀ <laughs> àjẹpẹ́lẹ́ jẹ́ àjẹpẹ́lẹ́. Ah, eh, bọ̀dá alájà eh, kí tẹ mú pé bọ̀dá fún bá ní mí lájà. Ah, oh, mo fún yín ẹ̀yin lẹ́yìn làgbà mo fún yín. Eh, ẹ mọ̀ pé ẹni tí ò bá dé ipò yìí ló máa ń sọ pé ilé sanmi dùn jù yìí hmm. ah, ẹ má jẹ́ ntàn yín ipò yìí dùn odò níwọ̀n gbàgbà tí mo débẹ̀ èmi gan rí gbà ẹni tó bá wáyé tí òjò yẹ gbogbo wáyé asán yẹ ẹsẹ̀ mọ̀ pé bọ́wọ́ ọmọdé ọ̀bá tẹ̀jà dùn yóò ní kò sí ní ta jẹ díẹ̀ tán àfọlọ́ ọlọ́run hmm, nítorí pọ́wọ́ tí a tẹ̀ a sì jẹ́ a jẹ́ a jẹ́ pé ẹ bá ń wáyé sí ẹnu géètì o hmm, ẹ máa jókòó àwọn gíńdà bíi ajírọ́ba àti tí bá pọ̀ níbi ní kábíyèsí o kí ẹ kú dòkó jáde. Ah, ah, ah. arákùnrin àfihàn wà yìí síbẹ̀ yìí ló yan ó ń bá wípé kẹ́ ẹ ní sùúrù. ẹ ẹ wọ ẹ má bínú jáde ó ti lé ní wákàtí kan tí mo ti dúró nísàlẹ̀ lóní kábíyèsí wọ́n ń bàlejò sọ̀rọ̀ wọ́n ń bàlejò sọ̀rọ̀ mo dúró dúró dúró dúró wọn àbálejò sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́mi sí ìbà wa ó lé ju àlejò tẹ́ bá sọ̀rọ̀ lọ. dúró náà sẹ́tò rẹ̀ lọ sí wàá já wọn lébi ewúrẹ́ kiri. ẹ wo ẹ wo ẹ wo ẹ má rí fi o olóyè ìlú ni mí ká ṣe gbogbo àwọn orò àtètò tó yá se kẹ́ lè bá jókòó lórí àpèrè bàbá yín kí lù ó tùbà kó tù sẹ́. Ah, kábíyèsí ẹ dákun mr afọbajẹ nígbà táwọn wá ń bọ̀ lójú ọ̀nà èèyàn mélòó lẹ rí tẹ́ ń ru òkú wọlé àbí tẹ́ ń ru òkú jáde òkú èèyàn mélòó lẹ bá ń títì. Hmm? kò sí. ẹ ṣé lù ọ̀wà àti ìtùbà kò tù sẹ́. Hmm. dákun nígbà tí n wàá pè ọ́ pé mo fẹ́ jọba ta ló wá sọ́dọ̀ rẹ wá fẹjọ́ sùn pé ìlú dàrú. àbí. ẹ wò ó ṣe nínú ìlú yìí èmi gangan gangan ni afọbajẹ olóyè tí máa kéré o oyè rẹ̀ yìí kéré o bàbá mi láfọbajẹ ìlú yìí ní kété tí bàbá mi gbéṣẹ ó ní mo gba oyè afọbajẹ oyè ìdílé wa sì ni. àlórí àpèrè tẹ́ jókòó sí ó láwọn ìgbésẹ̀ àtètùtọ̀ yá ṣe. ẹ ẹ dákun ṣé èyí tí wọn ti jókòó sí àbí èyí tí wọn ò jókòó sí torí kárakára lòún wí ládàárọ̀ o. ẹ àti pé dákun ta ló wáá fẹjọ́ sùn ọ pé ìlú òtù. àbí ẹ ẹ ẹ má bínú wọn ti jọba ni àbọ̀ ọ̀yà wèrè orílẹ̀kẹ̀ orírùkẹ̀ lọ́wọ́ ọlọ́pàá lọ́wọ́ oríkónímọ̀gbòfò àoníyanjẹ́ ti jọba ẹ̀hún wọn jọba. sẹ́ni bí a wá dé yìí ẹ jẹ́ àṣebọn tí í ṣe ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ o ẹ jẹ́ káfọbàjẹ́ wa dá gbogbo nǹkan tó yẹ kán dálé yín lórí ká ṣe gbogbo ètùtù tó yẹ ká ṣe kẹ́lẹ̀ bá farabalẹ̀ jókòó lórí àpèrè yìí. ó ṣẹ̀ṣẹ̀ yìí. dákun mo ti wá mọ ibi tí ọ̀rọ̀ ń lọ lọ se lérí láyà tó wọ ààfin mi wá tó wá ń pariwo ń bì. torí ẹ ní ẹ rojú ẹ. ó dà sọ fẹ́ gbọ́ láti wákàtí ọ̀wọ̀ ìlọ mo pa láṣẹ ni ìdílé yín ò joyè kankan nílùú ìmọ̀. àkókò ọmọ iṣẹ́ bẹ́ẹ̀ oyè ìdílé ti ya ni kò lè rí bẹ́ẹ̀. àwọn ọmọ yìí dà. àwọn ọmọ yìí dà. ẹ̀yin ọmọ yìí dà. oyè ìdílé ti ya ni kò ti sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa. ẹ mú arákùnrin yìí lọ ẹ lọ tì mọ́nú túbú ẹ gbá gbogbo ìdẹ́kẹ́ ọ̀run ẹ̀ kẹ́ kó wá fún mi. kọ́ ọmọ lọ fi àwọn ìdílé yìí ń jẹ ọba tó fẹ́ fi jẹ nínú túbú. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni báwọn bàbá yín ti ṣe nù. iṣẹ́ ẹni bọ́bá jẹ́ ìbá àṣùṣì ìbá àṣẹjẹmu làwọn náà tàṣe àgẹ̀rẹ̀ náà ṣẹ́ni dáradára sí ẹ gbẹ́rẹ̀ kẹ lọ́nu wọn dànù. àbẹ̀wò àmọ́ orí fi ṣé gbogbo ìlẹ̀kẹ̀ ọrùn ẹ̀ àti tọwọ́ rẹ̀. ó lè rè kó lọ ní ọ̀nà tí ń pèrè láfọ̀bàjẹ́ rẹ̀ rí gbogbo ẹ̀. ẹ wò bọ̀dá alájà ó dọwọ́ yín. àbí èsì kí ni kí n fi lè ṣe. Ah, ah, bọ̀dá alájà mi bẹ́yìn náà máa ń sọ fún wa pé ẹ pa ọ́dà àbí gbogbo eléyìí tí mò ń dì mọ́wọ́ dì mọ́rùn lè kó bẹ́yìn lẹ́ ń kó fún mi ah, látòní lọ ẹ̀yin náà dáfọ́ bàjẹ́ ìlú yìí ìgbà ilẹ̀ tó afọbajẹ lẹ́tò mọ̀ àsìkò ilẹ̀ tó gbà lẹ́tò gbà lẹ́tò mọ̀ mọ́ tábà ló jẹ́. ọmọ ẹlẹ́wà èmi ah, fẹ́ máa lọ báyìí tó bá di nírọ̀lẹ́ kó yọjú sí wọn torí mo fẹ́ kó tiẹ̀ yọjú sí bàbá mi gan ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ kán bá mi bí ọ́. ṣé kò ní. Hmm, ọmọ ẹlẹ́wà nígbà hmm. tó bá dé ọ̀rọ̀ lè a máa sọ. owó ọ̀rẹ́ o ti dà báyìí nígbà tí mo sọ fún ọ mo ní kíní burúkú yìí mo ló ń fọ bí ẹ̀yin jọ ní su onírọ́ ni so ti ri tàbá wíta aláwẹ̀ ọmọ ní ìpínlẹ̀ alábàápẹ́ wa o ìpínlẹ̀ alábàápẹ́ so ti ri ibi tí àbápẹ́ wa dé báyìí so ibi tó bọ́ dé báyìí. mo ń bọ̀ náà rẹ ọmọlẹ́wà ṣé bí tí mi bá ti ń tàn mí jẹ tẹ́lẹ̀ sójú mi náà tún tàn mí jẹ ni ọmọlẹ́wà pẹ̀lú bó ṣe ló nífẹ̀ẹ́ mi tó sójú yẹ kó mọ̀ sí i fún èmi ọkọ rẹ ọmọlẹ́wà kí ló ṣẹlẹ̀. jọ ń torí ọlọ ṣé wàhálà wà ń bẹ ó kọnu fẹ sí mi mi ò gbà ṣé wàhálà wà ń bẹ òyìn dìjà ni. Ah, ah, ah. obìnrin ẹ wá ẹ wá ẹ wá ẹ wá èmi ò gba wèrè láàyè èmi ò gba wèrè láàyè o kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ gan. bá a fẹ́ kí ni ó dà pé o mọ kankan o mọ kankan sórí o tí ma kó wàhálà bọ́ lálejò báyìí o tó ọkọ ìyàwó gangan fúnra ẹ tí o bá lè lanu kó sọ̀rọ̀ sórí èmi tó ń wo yìí èmi gangan náà pè ní akọ̀yà kò yọ sùwárí gbogbo nǹkan tó ń gbé pamọ́ gbogbo nǹkan tó ń panlé tó ń daṣọ́ bò fọ́rẹ́ mi lónìí olónìí náà ni kò ní dọ̀la. bá a ṣe gbé síta gbagba ni. ọ̀rẹ́ mi àti tuntun mọ́tò tuntun. lórí yóò bu ah, àbò má gbà fún o dájú ọkọ ìyàwó àti ọkọ ìyàwó. ẹ wọ́n ẹ jọ sọ ọmọdé. ẹ awọlọlá awọlọlá fẹlẹ ọ̀rẹ́ mi. Ah. kí ló fi lọ kí ló fi lọ. nata ni. Ah ó ti pààyàn. kò ó yá gbé gbé o gbé gbé gbé gbé gbé ah. ló ní kún ẹ aláyé fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀ fi sílẹ̀. ẹjọ fi sọ fún ẹ tó bá wẹ̀ kó pariwo dùn náà kò sẹ́yìn tó máa dẹ́ ẹ lóhùn. nobody. lẹ́yìn àwọn jẹnrétọ̀ tó wẹ̀ ló máa dẹ́ ẹ lóhùn. ṣùgbọ́n tí wọ́n ń pe bíbá yìí ojú ọlọ́mọ òótọ́. bíbá iná ń pè ní dágbà. ọyọ ó lo wa. ẹjọ mi mọ kí lẹ fẹ́ ẹjọ. sọdá kí ló ní lọ́tò lè ṣe fún wa. Ah, mi ìlówó kankan lọ́wọ́ òtẹ̀lẹ̀ lè máa lọ sọ báyẹn mọ́ obìnrin náà náà tó bá lọ́wọ́ wa ní ti bíbá ẹ̀. o ti yí ẹ. ẹ jọ̀ọ́ ọmọ ẹ̀ṣẹ̀ lóyún ni ẹ jọ̀ọ́. iṣẹ́ tuntun oya o ṣe máa jẹ ayé mo fetí gbọ́ ni mi ò ṣe rí àṣìbà ni màá dé kábà tèmi ọlọ́run mo ṣe máa jẹ nìyẹn máa ò rí ṣé bó lóyún ni ẹ oníbàárà ṣe máa ń ṣe yẹn ló máa ń dùn jù. ẹjọ ẹjọ ẹjọ ọmọ ẹ̀ṣẹ̀ fún mo fọmọ ọlọmú ọmú omi ọmú oníṣẹ́ nìyẹn iṣẹ́ nìyẹn iṣẹ́ nìyẹn. lórí gbogbo ẹ ó bá wa lára. ọlọ́wọ́ wàláì méjèèjì kúṣẹ́ ẹ balance ni o. alukó máa kọ́ ọ̀gbẹ́ni wo ló ń ṣe yẹn. àwòyà àwòyà ok èmi ah, ni na oya kò sí wèrè kò sí wèrè kò sí wèrè oya kò sí wèrè one two ah! lórí gbogbo ọmọ ẹ ọ sábà kàn mí náà ló máa kàn mí náà ni. lójú rí ayé àti pẹ́ pé ní bí i treatment wàá ṣeré pàdé ìwà ṣeré wàá ṣeré àṣírí. yà ṣe nọ́mbà. ṣe nọ́mbà kò lè ra ọmọ. ẹ jọ ṣe lọ. ẹ jọ ah, ah, ìyàwó ṣe lọ. Ah. lẹ́tùmọ̀ àsìkò ilẹ̀ tó gbà lẹ́tùgbà lẹ́tùmọ̀ mọ́ tábàlù jẹ́. ìwọ lọ́run ṣé wàá lọ òun ló jọba tán nìsín tìlú tìlú òròjú tí ó ráyè bẹ́ẹ̀ ayé olúgbọ́n ìlú tòrò láyé àrẹ̀sà ìlú túbọ̀ òtúsẹ láyé adégbáyé bàbá rẹ̀ gan aboyún inú bí wẹ́rẹ́ bẹ́ẹ̀ sì làgán tó wà lábòsùn òun rèé o òun ló jọba tán nìsín taboyún inú òbí wẹ́rẹ́ àgàn tó wà lábòsùn ọrọ̀ ajé ò lọ déédéé bó ṣe yẹ kó lọ mọ́. ó ọ̀rẹ́ wa bó ṣe tó sí mọ̀ bó ṣe gbà lọ́kàn àmọ́ èmi mọ̀ pé kángun kángun kángun rẹ̀ ibì kan ní àkángun sí. ọlọ́run o ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù fún lùràwọ̀ gbogbo wọn pátápátá ti bọ́ sómi àbáwọ̀lù wa wọ́n ti bọ́ sómi àbáwọ̀lù wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yàgbà ńkọ́ yàgbà kí ló dé ọmọ ọmọ ìyá àgbà fẹ́ẹ́ wọ́n ní ìlú ọ̀dẹ́ o ìdájà ìdájà ìdájà ọmọ ọmọ ìyá àgbà ọmọ tá a tún lù. ìwúrà ọdún. ọba adéyanjú. abọ́lé. ọba adéyanjú yìí lọ wà tìlú sì ń dàrú ó sì ń wòran ah! kọmọba yìí táyé olúgbọ́n kò bàjẹ́ láyé rẹ̀ sa kọmọ bàjẹ́ lásìkò bàbá rẹ̀ ọmọ ti rújú mọ́ ọlọ́ba yìí ọba adéyanjú kò sì yájú lẹ̀ tàlùbọ́ sì fi ń wọ̀ ọ́ ẹ èwo ni ká sọ ṣé ọmọ adífàlà tó ní kí wọ́n lọ pa ni káwí ni láì jẹ́ pé lù mọ̀ táwọn òjòyè kankan ò dá sí ni káwí àbí àwọn ọmọ rẹ̀ tí ń jẹ ọjà kiri tí ń ṣèlú bó ṣe wọ̀n ọlọ́mọge ọ̀gbọ́dọ̀ kọjá gbígbé ni ṣé nǹkan rẹ̀ ní à ń ṣe o sì yájú lẹ̀ o sì yájú lẹ̀ tàlùbọ́ sì ń wọ̀ ọ́. Eh, olóyè òsì eh? eh, kí lẹ́yìn rò pé ẹ kì í ṣe sí yẹn náà. Ah, irú ròǹbòrùn parí. kábíyèsí kí ni ìtumọ̀ nǹkan tó wọ́n sọ. kò yé mi. àní pé ọmọ òní bá pèlè ìyá ẹ̀ kò ti aṣọ dá. ṣé ẹ nǹkan tó wọ́n sọ ni ọmọ òní ṣe kíní kan kò yé nǹkan tó wọ́n sọ yìí. kò yé mi náà. gbogbo tí mò ń sọ òye ọ n ṣé ẹ̀ lọ ni ọ ni èè sọ́gbìn kò yọ náà bí ọba wa yọ wọn wà sálàyé tí ó yọ tí mo sọ ni pé bó o ṣe rí làwọn tó ń kó lẹ́yìn ni a ṣe rí ẹ̀hànà kan náà jọ nìyí. èmi ah! má bá wọn wí o. kí ló ta lọ́ba wí ta lọ́ba yìí olóyè ló dúró. kábíyèsí ẹ̀ ọ̀nà kábíyèsí wà lẹ́ ọ̀nà. ṣé wàá pé kọ́ padà sí lẹ́nu ni olóyè ìlú ni mí ìróyè oyè ilé bàbá mi mo jẹ. ẹ ẹ ẹ àkàndá àkàndá ní sùúrù babolóye èmi ẹ̀hànà. sọ̀jábọ̀ rẹ̀ nù ni mọ̀mọ́ mọ̀ sọ ni bàbá olóyè eh? lẹ́nu yín sí mi. pàwádà pàwádà. kábíyèsí kábíyèsí mú dáàbò ah, ẹ jẹ́ mọ̀ <laughs> pé lẹ́sẹ̀ lè mí tẹ́lẹ̀ wọ́n blow ah, ah, ní sùúrù ní sùúrù. pálẹ́kẹ̀ tí èmi bá bá rẹ lọ́pàá. ẹ eh, àkátàntì ní sùúrù o ní sùúrù mo lè bá wọn wí fúnra mi èmi lẹ́hànà sẹ́ẹ̀rí ẹ̀hànà tẹ́ wá pè mí hùn màá wá jù ẹ̀hànà màá wùwà ẹ̀hànà fún yín níbi. kábíyèsí o. mo wù ẹ̀hànà. àkátàntì kí n tó mọ irú ẹbọ tí n fi olóye yìí tí màá fi rú gbé kẹrọtì mọ́nu túbú ẹ gbogbo ilẹ̀ kẹrù ẹ. èmi ònu ah! o gbèsè yìí ni babaláàtò adéyẹjú ẹni tí ó jẹ́wọ́ ní yé béèrè kí olóyè kan sì gbójú gbóyàwó àfi èmi ọba adéyẹjú wá pè mí ní ẹ̀hànnà a máa wù ẹ̀hànnà fún yín. kí làwọn olóyè ń fi mí gbé náà. kábíyèsí kábíyèsí. accountant. kábíyèsí. ṣé ẹ ti tì mọ́ nu tún. Ah. a ti sinú bẹ́ẹ̀. ẹ ti gbá gbogbo lẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀. Ah. Eh, kábíyèsí àti tọ́hún àtẹlẹkọwọ́ eh, mo ti kó síbí kan. Eh, ìran wọn ò jẹ́ òsì mọ́ nínú ìlú yìí. àmọ́ kábíyèsí olùkọ́ tí mo fẹ́ bá yín sọ ṣe ti rí òye tí mo gbà lọ bàbá yẹn èmi rò pé <laughs> òye máa fìtì mi ni bá bẹ̀rẹ̀ sí ní wọ̀lẹ́ kí ó máa fìtì mi ó máa bá ọ̀ mi mu. Ah abẹ́ ìwà rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́pọlọ ló sọ ọ́ ẹ dákun báwo ni irú mi ó sì máa ṣe ìjọba tí màá wá kó àwọn bàbá àgbàlagbà ò bá yé jẹ́ ìtira ẹ nǹkan tèmi wá rò lélẹ̀ tí wọ́n bá ti jẹ òsì kò ní dáa ká fi jógẹ̀ ẹlẹ̀ kó náà mọ́ joyè àti pé bàbá tẹ̀ ń rí ìgbìmọ̀ tẹ́nì ọlọ́run ló ní kémi náà mọ́ tura lẹ̀ ìgbìmọ̀ tẹ́nì àgékù ìjò nínú wọn máa ń dì tí àbá tètè gba oyè lọ́wọ́ àwọn tó kù àwọn náà tún ba ìjọba yìí jẹ́ mi lórí wà wá kó àwọn bọ́ìsì ẹ lọ́lé wọn àti tolóyè ọ̀tún àti tasíta àti tìyálòdì ẹ gbọ́yè lọ́wọ́ gbogbo wọn. ẹ kò sí wàhálà kábíyèsí àgbọ̀dọ̀ mi dágbà ẹ jẹ́ kí n lọ pè wọ́n. ẹ lọ gbà á. kábíyèsí o ìjọba. ẹni tó bá ṣe bí wèrè ẹ ná. Ah, àjò dàbí ilé Olódùmarè mo dúpẹ́ o Ifá mo dúpẹ́ lọ́wọ́ rẹ o tó tún mẹ́sẹ̀ mi wọlé láyọ̀. Ah, <clears throat> ah baálé mi káàbọ̀. ó jàre. sóde dùn. àdúpẹ́ gbogbo lé ńkọ́. àlàáfíà la wà. ṣé mo bá lé dáadáa. bẹ́ẹ̀ni. gbogbo àwọn ọmọ ńkọ́. àlàáfíà ni gbogbo wọn wà. àní sàárẹ̀. àṣẹ. àní gbóná. àṣẹ. o ṣeun. títù títù làá balẹ̀ olúwẹ̀rí ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tì mí pẹ̀sẹ̀ lọ́kàn mi balẹ̀ baálé mi. àyà mi. mo mà lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. ẹ ṣáàwó láàfin gbàdá owó àgbẹ̀. bí eré bí ìnàjú gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ máa ń wọgbà lọ ẹ má jẹ́ ó dìgbà tẹ́pa ò ní bóró mọ́ ká tó wá nǹkan ṣe sọ́rọ̀ àwòlọ́lá o. àyà ifá rárá o kò sí ohun tí ó ṣe èèwọ̀ òrìṣà ẹnìkan ìfọmọ rẹ̀ bọ̀rẹ̀ ọmọ inú di ìkú sẹ́yìn òde ẹ fini galabai ladìyẹ tó kó ìmọ̀ bọ̀ ó rí Awólọ́lá ẹsẹ̀ rẹ̀ tó fi rìn lọ sáàfin náà ni ó fi rìn padà wá bá mi nulẹ̀ kò sí kókó lẹ́fọ̀ọ́. àmọ́ ẹ dákun ẹ má jà wọ́n ràn ṣé ẹ mọ̀ wípé àwọn èèyàn ò mọ̀ sọ pé torí pé jọ ọmọ ìyáálé rẹ̀ pé ó bá jọ ọmọ olúwa rẹ̀ ni èèyàn ò mọ̀ bóun ṣe bá yín sọ ẹ bá kábíyèsí sọ̀rọ̀ pé gbogbo rẹ̀ ò yanjú ẹ dákun. àyàfá ah, mọ̀ ronú bó ti róhùn gbogbo èèyàn náà ló mọ̀ pé ó gbìyànjú ah. kódà mo sọ fún ìyáálé rẹ̀ nígbà tí mò ń bẹ lóde pé kí wọ́n fọkàn balẹ̀ rárá o kí ni adéyanjú ò fọmọ mi ṣe àwòdì òkè tí ń wò kára ń kọ̀rọ̀kọ̀rọ̀ kí ni ó lè fìgbín ṣe dá mi lóhùn hmm. kí ajá mọ dágbádá náà kí àmọ̀tẹ́kùn máa wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ẹgbẹ́ ajálẹ̀kùn ṣe ni àràrà o ó ti o wò mí ọmọ mi rè rẹ jù láàfin ni ó lọ sinmi ní bí mo ti wí yóò padà fẹsẹ̀ ara rẹ̀ rìn bọ́ apá wa nulẹ̀ yìí ni ẹ wo ẹ̀kọ́ là kúrò lẹ́kọ̀ọ́ ẹ wo ẹ bá pamọ́ wọlé ọjà rí. ẹ ṣáà má jò ó pẹ́ ó dóní rànràn mo ní fani ó dóní rànràn ìran wa ní ṣàwo <laughs> ẹ̀rín pa mí. ẹni bá sọ pàṣẹgbé wá ẹ sọ fún wọn wọn ń tanra wọn ni. ẹ̀yin ẹ̀gbọ́n ọba ẹ kí ló dé tẹ̀ ń fẹnu tulẹ̀ kiri tẹ̀mí mi ò mọ̀ wá wù báwọn wà tí mò ń wò dà. kábíyèsí alẹ́ ń fẹnu tulẹ̀ kiri a kò fi ọ̀rọ̀ tó àwọn ìyá wa létí ni. ẹ wo ọba tó bá jẹ tí ìlú túbà tí ìlú túṣe tí gbogbo nǹkan ń lọ bó ṣe jẹ kó lọ orúkọ ẹ ò mà ní bàjẹ́. ẹ wo èyí tó bá dẹ̀ jẹ tó jẹ́ pé gbogbo ẹ̀ gbogbo nǹkan ló dàrú dìgbòlugi lé dìgbòlugi lọ́la ni ẹ wo orúkọ òun náà ní bàjẹ́ o nǹkan tó yí ẹ̀ ń sọ fún mi ni pé mi ò mọ̀ wá bá wù. ah kábíyèsí nǹkan tá à ń sọ ni pé lórí ọ̀rọ̀ ọ̀tún àti òsì tẹnìkan gbélé wọn ni kábíyèsí àwọn bàbá yìí ti wà látìgbà tí bàbá wa ti wà lórí àpèrè yìí àtìgbà náà náà ti ń bá bàbá wa lò gbà bàbá wo òsì wòsùsù kó dá wọn dúró nígbà náà ó ṣe wá jẹ́sìn lẹ́yìn máa ní kí wọ́n gbélé wọn kábíyèsí ìwọ òun kù díẹ̀ káàtó. pálí ẹ̀ mọ́. ọbọ̀ náà pọ̀ lọ́nu. adéyẹmí àbí kí náà ti ń pè ọ́ àyámọ̀ kù ọ́ abẹ́rẹ́ bó ti ń sọ̀rọ̀. kàbíyèsí tó ń dà lẹ́nu ẹ̀ lórí. kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o kàbíyèsí o. Ah! ó mà o. kàbíyèsí kàbíyèsí ayé gbẹ̀kùlù ọ̀dàn ó fẹ́ ní pẹ̀láyà bíi rà bolówó yín bá yó tán yóò mọ̀ wá bẹ́kùnbẹ́kùn kiri wo adéyẹmí alẹ́ ìbá ni mi o torí ẹ̀ náà ṣe ń pè mí lọ́ba. bẹ́ẹ̀ni kábíyèsí bẹ́ẹ̀ni. òrìṣà ni mí lọ́ fi pè mí ní gbàkejì olódùmarè gbogbo tí n bá ṣe ń lẹ̀ ó ti dàṣẹ́ gbé. pátápátá. ṣé pẹ̀lú tàwọn ọjọ́ ó ti wá yé mi báyìí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹ̀yin ni pàkúté tó fẹ́ bí mọ́ba ẹ jẹ́ fi kinní kan dá yín lójú ìtàkùn tó ní kẹ́ni máa rọ̀dọ̀ tó ń tẹ́rin náà jẹ́ lọ pátápátá tó ń tẹ́rin náà jọ lọ tó ń tẹ́rin náà jọ lọ tó ń tẹ́rin. kábíyèsí ẹ máa rọra ah kábíyèsí fẹ́ bínú kábíyèsí ń bínú ah ẹ fi bínú kábíyèsí kábíyèsí. Adéyẹmí àti Wádé lánàá. Mo ń pa aláṣẹ ni o, mi ò dábàá. Mo fún yín ní ọjọ́ méje. Àtẹ̀yí tó fúyẹ́, àtẹ̀yí tó wúwo nínú ẹrù yín. Ká kó gbogbo ẹ̀ ká kúrò láàfin mi. Oru yín mú mi láàfin. Ṣé gbọ́? Àtajá àtadìyẹ náà sọ̀rọ̀ ẹ mọ́ gbàgbé o, ẹ kó gbogbo ẹ̀. Ìdákẹ́járe ní palace. Nílé bàbá wa, àbí àfin titi yín nílé bàbá mi ààfin bàbá mi ààfin mi. ọ̀tún. ẹjọ́ kábíyèsí ó ní ń dàbí ó rí olúwa mi. ó sì kábíyèsí ó ní ètò nǹkan ẹ̀dùn. máa wo eyín lágbára tọ̀tún máa wo eyín ọ̀tún máa wo eyín ọ̀tún máa wo eyín ọ̀tún. láàrin ìṣẹ́jú márùn-ún tí àwọn kinní burúkú yóò bá kúrò níbí ẹ fi tìpátìkúùkù ẹ fi gbé wọn jáde. ẹ̀kọ́ lè fẹ́ ṣe tó bá rán ni níṣẹ́ ẹrú á fi tọmọ jẹ. ẹ jẹ́ máa ṣera dáadáa ẹ ṣera dáadáa ẹ ṣe àgbákò ni ara gẹ̀yìn tíkuntìkun lẹ máa fàgbákò lọ. kò sí bàbá mi ṣe àgbákò náà ah, adélànà jàmọ. ẹ rò pọ̀ fi àgbákò yẹn ẹ pẹ̀sẹ̀ fún jàǹdọ̀ jàre fún jàǹdọ̀ jàre sí i. kí ló kàn kí ló kàn ọ̀rọ̀ dàrí ara wa ẹ gbọ́ ṣé nǹkan tí mo ṣe ò dáa. Eh, ah, kábíyèsí ta ló sọ bẹ́ẹ̀. Ah, ah, ló da jù lágbè yìí. Oh, kábíyèsí. ọ̀pọ̀lọ́ ló dòkó yìí. kábíyèsí dáadáa ò dáa tó ò dáa. kábíyèsí ọ̀rọ̀ ngbà. ó mọ̀ ọ́ sí jù. dáadáa ò dáa tó. bàbá kájọba kí ẹ jà wá rí. ohun àbáṣe ní kọ̀ọ̀kan á tún síta bó pẹ́ bóyá. kí ló dé gan-an lọ kábíyèsí bí a ṣe ń gé yín lọ́wọ́ tó lẹ̀ ń bọ̀rù ká ṣé ti gbàgbé wípé oore lóore ń wọ́tọ̀ ni ah, ah, ṣé nǹkan tẹ́ ẹ gbé pamọ́ gan yẹ kó báyìí lẹ́rù ni ọmọ fágbàmílà fágbàmílà tó jẹ́ wípé bó ṣe ń forí ṣe ló ń fọlù ṣe fún yín kẹ́ tó dé ipò bàbá yín tẹ́ wà lénìí ẹ wo kábíyèsí wo mí dáadáa mi ò dá lábàá o mò ń pa á láṣẹ ni tú ọmọ Fágbàmílà sílẹ̀ ní kíákíá kó máa lọ lálàáfíà. ó ṣe ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nǹkan tí ò yé mi tẹ́lẹ̀ ló ti jẹ́ kó yé mi pé a kì í fojú olóore gògì. bẹ́ẹ̀ ni ọkọ mi àyè fi gògì. má ní kó tú sílẹ̀ màá ní kó tú sílẹ̀ kó máa lọ torí odò tó bá gbàgbé orísun ẹ̀ ó ṣetán tó fẹ́ gbà. ẹ̀yin lórísun mi àkọ́kọ́ torí ẹ̀yin lẹ́ bí mi sáyé fágbàmílà lórísun mi kejì torí oúnjẹ ń dé orí ìtẹ́ àwọn bàbá tí n bá wá tàpá sí òfin yín bí ìgbà tí mo tàpá sí òfin Elédùmarè máa ṣe kọ́tẹ́fẹ́. lóòótọ́ ẹni ìyá mi mi ò ṣáà lè parọ́ fún yín tí bá ti ń parọ́ fún gbogbo èèyàn mo lè parọ́ fún yín. o ṣe ọkọ o máa rí wọn má sá o máa rí wọn má ṣojú o pẹ́ bí ara ìgbà òwúrọ̀ ó wà á tẹ̀lé ìpẹ́ ní kọrin kèsì ìgbà tiẹ̀ á tù wá lára o ṣe ọkọ mi. níwọ̀n tó jẹ́ pé ó láti kó jẹ́wọ̀ ló máa jẹ́ chief bridesmaid wa. mi ò lè fi ẹlẹ́ fún àǹtí yẹn kò pọ̀ síbò àti èèyàn máa ń fi kú oorun ni ṣé màá wá fi gold lẹ̀ máa lọ bá panda ni ìwọlé ń tọkàn mi fẹ́. ṣé o ní nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ o nídìí láti máa stress ara yìí. mo làwọn máa fi pé bí èmi àti àjọ ọmọ wa ni pé bẹ́ẹ̀ it's a plan work I don't like it now. ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣìwọlẹ sọ jáde lẹ́nu yẹn lóyún fún ta ni àbẹ àbẹ ìmọ̀kọ́tẹ̀ sọ lẹ́nu Roland ti fẹ́ pa mí o torí pé láti ìrọ̀lẹ́ àná ni mo ti ń pe ọmọ mi tí ò gbé kọ́. ara ẹ ò wà òkè ara ẹ kankan ṣe ara ẹ. look kí ni túmọ̀ lẹ́yìn. mo ti sọ yìí láti ṣe mo kì í ṣe ìgbọ́ mi. inú mi dùn pé wedding ẹ̀ forí ṣan kan lánàá ah, nítorí pé owó tó dáa nígbà tí a padà sí i. hello. sista ni mi ìmọ̀ pé ẹ kàn fi Roland tọ́ ẹ. broda Roland inú church. ẹ jọ ṣe um, alison ọjọ́ wo ni ẹ. olówó ló béèrè ọ̀rọ̀ ọ̀sán. àrẹ̀mọ ọba. àjùsí mo fi ò pé kí ni right tẹ̀mí tẹ̀síwájú kọ̀ọ̀dọ̀ tí wọ́n ń lọ ọmọdé. ẹ wò èmi fẹ́ fi ọlọ́run pàdé. má bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní. lórí fún ẹ wí mo ti lóyún ẹ jọ nítorí ọlọ́run ẹ lọ bá mi fi sílẹ̀ ẹni tó wù mí kì í sẹ́yìn mo ti fẹ́ mo ti lóyún. ẹ pé mi ní sọ kí ni kí ló ṣe kí ẹ sọ̀rọ̀ bí ìgbà tá a ni. adé bíi pé sọ́kọ̀ wọ̀. ní àkúrẹ́ ló ṣe ń ṣe ìwà pálapàla tó ṣe ń wà pálapàla tó ń wò káàkiri. ó ṣe é láti kí n bá mi. jẹ́ pọ̀ kí n rò kí wọ́n fi rò fún mi as for me you can call me smart call me good boy. good man go even one girl go very go coffee. ọ̀sẹ̀ mi ṣe rí ó yẹ kí ẹ̀yin hàn ẹ̀yin ìyá wa méjèèjì yẹ kẹ́ bá a bá ọmọ yẹn sọ wọ́n á dé mọ́mì. ọlọ́yà mi tó jẹ́ ṣẹ́yà bàbá wa lára ilé bàbá wa lára nǹkan tó bá ń wà lálẹ́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 wá wò wá ọwọ́ rẹ̀ ìjó sunwọ̀n tàbí òṣùwọ̀n ta ló lè gbé náà wojú rẹ̀. ọba adéyanjú ṣé ohun tó o fẹ́ fi san mí lẹ́sàn rere ó mọ̀ ṣe o wọ́n ní ká ṣubú ká wo wájú ká mọ ẹni tó fẹ́ ni ká bùrìn bùrìn ká fẹsẹ̀ kọ ká wẹ̀yìn wò ká wẹni tí ò ṣe ní pẹ̀lẹ́ wọ́n tún wá ní ká díjú ká ṣe bí ẹni páàkú ká wẹni tí ò ṣe léde ẹni àmọ́ ọ̀rọ̀ rẹ ò jọ mí lójú ẹlẹ́dẹ̀ tí ó ṣọ̀bùn àkìtàn ò sí lẹ́gbẹ̀ẹ́ lé olówó rẹ̀ ni ó mọ̀ ṣe o ó ti gbàgbé ni ṣé oore ti yá atọ́ náà ni mo tún fi wá gbàgbé àbò gbàgbé ni kó tó di pé ó jọba ìwọ mọye ìgbà tó pòye inú ilé mi ṣé tọjọ́ òkúnlẹ̀ ní káwí àbí tọjọ́ ọ̀dọ̀bálẹ̀ àbí tọjọ́ omi tó ń dà lójú rẹ̀ wàrà wàrà wàrà bí ìgbà tó wàrà òjò ń rọ̀ ọ̀dà ká wá gbẹ̀yìn òun tì ká tún wá wo tìgbà tó jọba tán tó gbódìndín orí adé tó gbé wá ká mi mọ́lé àbò ti gbàgbé. odindin aláṣẹ ìlú lẹ wá ń gbé orí adé bọ̀ wá bá babaláwo lásán lásán ó wù àṣẹ lọ́ba ń pa ọba yìí dábàá ó yẹ kẹ́ ẹ ti pàṣẹ fún mi kí n bá yín láàfin kí mò ń ṣe wọn wà ṣé wọn ò ṣe. bàbá tí mo ṣe wá ìlú dà ah, wọ́n pé olóore àdáàdá tán ni ẹ̀yin ò mọ̀ pé ká dúpẹ́ lọ́wọ́ oṣù ta ni kó hàn tó hàn mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tá a bá múlẹ̀ tí ò dá ni ah! dádúró orí ńlá bàǹtàbàǹtà tẹ́ ṣe fún mi ah, ó tọ́ kí n wá dúpẹ́ lọ́wọ́ yín mo mọ rírì òre ni. kábíyèsí síbẹ̀síbẹ̀ ọ̀pẹ kọ́ la rán yín kẹ́ ẹ wá dúró bí kì í ṣe ohun tí a dáni wáyé tó ràn yín kẹ́ ẹ wá ṣe gẹ́gẹ́ bí olórí ni kẹ́ ẹ ṣe fún wa ẹ wò mí ẹni tá a rán níkà tó tún níkà tinú ara rẹ̀ nínú tẹ́lẹ̀ tó fẹ́ ṣe ṣe é mọ̀ pé bírú onítọ̀hún bá rántí ikú gáà ó yẹ kó lè ṣòótọ́ kìí ṣe torí àti lọ́la ṣe ń sọ̀rọ̀ yìí bí kìí ṣe torí àti bọ̀ ẹ̀yin náà ẹ wò ó bí àpẹẹrẹ ẹni tá a gbárùkùtì tá a gbá kàbàlẹ́ lọ́wọ́ kó bá a lè gòkè kó lè ga onítọ̀hún wá dókè réré ó wá yẹ àgàdànù nítorí kíni káwọn tó ń bọ̀ lẹ́yìn kọ́ mọ́ bá a lè débi tó wà ó ti wá gbàgbé pé báwọn ò bá lè débẹ̀ òun ti gòkè àti sọ̀kalẹ̀ yìí ò nira àbẹ́ ẹ̀mọ̀ ní kábíyèsí ẹ wò ó tí adániwáyé ń rí adé kó wá ṣe òun ni kẹ́ ẹ ṣe fáráàlú èyí ló jẹ wá lógún. Hmm. ẹ kú àgbà àgbà yẹn á dalẹ̀ ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ bá a mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ látàrọ̀ ló yé mi ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí fi hàn yín láti bíbá láti wákàtí ọ̀wọ́ yìí lọ Awólọ́lá mọ̀ yín ó di àbúrò ọba. kàbíyèsí o kàbíyèsí ẹ foríjì mi wọn hmm, ò tó kọrẹ níwájú yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni àìfọ̀ lóró ń gbé kábíyèsí ìran ọba ní jogún adé ìrọ́kẹ́ nìran ọmọ babaláwo ń jẹ ẹ jẹ́ ká wo lọ́lá ọmọ mi ẹ jẹ́ ó ifá ẹ dákun adé mo forí adébẹ̀yìn kábíyèsí. ó dà bẹ̀yìn o. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. mo forí adébẹ̀yìn o. ṣùgbọ́n wù mí kí n fẹ́ mi mú rí hàn. dà mo bínú. nígbà náà wà ń kọ́. mo ní nígbà náà ń kọ́. jẹ́ n sọ fún ẹ kò sẹ́ni tí yóò mọ̀ pé tí èèyàn bá fẹ́ gbàwẹ̀ bá yóò kọ́kọ́ ṣojú àánú gẹ́lẹ́ tí mo sì ti bọ́ sí àyè àwọn bàbá mi lójú àánú mi ti fọ́ méjèèjì tó wà lágbárí mi tìkálí o tìkà ní o ìdààmú wa ń jó wèrè ó sì ṣetán yóò bẹ aláṣejù lórí. kò burú ẹ jẹ́ kọkùnrin ó ta tọ̀rìn kóbìnrin ta tọ̀rìn ká wo ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jọra wọn lọ mo fẹ́ kó rántí agídí inú pálí orí igun ló múgún pa lórí èmi mo tó báyìí mo dà báyìí ló jẹ́ kákàlà mọ̀gbó yọ gẹ̀gẹ̀ lọ́rùn àwí ìlú àfọ̀gbà sai mu ne cika gare gudu fagbamida adéyanjú ti gbà ó ló ń pè ṣé adéyanjú kí n tó jọba ni àbí tìgbà tí mo ti jọba tán èmi ariwo mọ́sà ariwo mọ́sọ̀jọ́ àgbàrá ńlá tó lẹ́gùn wọlé arọ́. níwájú èmi wọ́kuru làkuru ọ̀làkuru jágùn èmi à ń làkàlù pápá wàrà èmi atúkámọ̀ṣe tó òròfò tí ń dagi ńlá wó ẹ̀bọ̀ra tí ń gbénú omi tútù dóyún ṣàràṣàrà èmi làsán rí olóòlà tí mú mi ó di gbọ̀ wọn. Fágbàmílà Fágbàmílà ó lérí sí mi èmi láàfin mi ó dà. gẹ́gẹ́ kó má bàa já bọ́ fọ́ ó gbọ́ngbọ́n òun ò gbòye òsì bí ẹ ń wòran ni ẹni tí òfin ni joyè sọ àlè yọ ni lóyè. kò lè yọ ni lóyè òun kó tó ọba wá joyè. <laughs> bàbá bàbá rẹ̀ ló fi àjòyè àbí a sì ti jẹ́ oyè eléyìí a jẹ́ oyè eléyìí bàbá wa ni o. eré orí ìtàgé tó bẹ̀rẹ̀ yìí hmm. òǹgùn ní dúró wò tán. Ah. <laughs> ọ̀gán ìdáhùn náà ni wọ́n fi pa òun àwọn ará wọn wọn ọ̀sà bára wọn jà àwọn ará wọn ebi ọmọ fagbamila ọmọ ló ti gbénu túbú. ẹ fagbamila gangan ojú wa báyìí ni ó sì gbénu túbú. ṣéjú wa ló fi gbénu túbú. yóò padà gbénu túbú. ọ̀tán hmm. yẹ̀yẹ̀yẹ̀. Yeah, yeah, yeah, yeah. <laughs> Ah, ẹ wọ́n sọ pé wọ́n Yorùbá ẹ̀ lóye hmm. àwa àwa ẹ ń bá ló wọ ọ̀tẹ̀rù ìwọ̀n tí ì tẹ̀rẹ̀ lóhùn. mọ̀tẹ́ ìtẹ̀rẹ̀ lóhùn. ṣé ẹran ọ̀gá rírì ni àbí ó. ó jẹ ń tọ́ jẹ hmm. wọ́n ní ọwọ́ ajẹ sàárọ̀ lọ́jọ́ wọnú. Hmm. wọ́n gbé ló ń sára wọn náà. <laughs> sẹ́nìkan mọ́ rò pé òun kóró nu wa bá wa. yẹ yẹ yẹ yẹ oko wáyé là ba parí oko là fi sí. oko là fi sí. lédè dá wa yìí bàbá ni amúni ọ̀la là mú ọlọ́run ló fi àjòyè kì í ṣe èèyàn kan lásán. ẹyẹ ẹyẹ ẹyẹ kiri èèyàn sọ. mo wo bí ìyá ọ̀jẹ̀ lára rẹ̀. ó balẹ̀ kẹ lọ́rùn. mo wo bí ìyá ọ̀jẹ̀ lára rẹ̀. àwọn olóyè wọ́n sì ránjú kalẹ̀ wọ́n wò rán. àwọn babe. àìṣègbè bàbá ẹgbẹ́ bàbá bàbá ẹ̀ làwọn ṣe. <laughs> ọ̀pẹ̀lẹ̀ lóyún tó dákun délẹ̀ adíá fún pèrègèdè tí ń ṣe yèyé ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ wa lé ní ojúmọ́ re ni. pèrègèdè tí ń ṣe yèyé ojúmọ́ mọ́. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ owó ni. pèrègèdè tí ń ṣe yèyé ojúmọ́ mọ́. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ re gbogbo ni. pèrègèdè tí ń ṣe yèyé ojúmọ́ mọ́. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ re ni. pèrègèdè tí ń ṣe yèyé ojúmọ́ mọ́. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ re ni. ẹ káre ẹ káre orí yín ògbó ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ orí ni ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ ìkú baálé ọ̀rọ̀ èrè gbogbo kó mọ́ wá wá wá èrè tọ̀hún wá èrè tọ̀hún bọ̀ èrè tọ̀tún wá èrè tòsì bọ̀ nítorí pé ìgbà kọ ẹ̀kọ́ ìwájú ẹlẹ́kọ̀ọ́ ní kọjú sí èrè ó kọjú síwájú ẹ̀ṣẹ̀ ojú tó mọ́ wa lónìí ojúmọ́ orí. ẹ̀lẹ́ o wọn ò rò pé mo dá ojú yìí mọ̀ àmọ́ mo rí yín bí ẹni tó múra bí oníṣẹ́ ọba ṣé o ṣòro. ẹyin bàbá wo kò pé nínú kẹ́mọ̀ wá ikú ló débọ̀ lálejò. ikú. bẹ́ẹ̀ ni. wọ́n ní bó ṣe ń dún kororo bó bìbí ń rí bì bí kò wé nké kò kàn mí àríra oko ikú ọkàn mi arira ikú ọkàn mi òun là ṣàǹkè. Hmm. àsìkò kúrò ẹ lọ́wọ́ àtòyìn ọba lórúkọ lórúkọ tó ń pè wò èpè ògìdè lórúkọ tó ń pè wò ògùn tí ń jẹ́ tá a bá képè tá a bá kó ògùn tá a bá kó tìrókò ara lórí eré fi san ni. ó kù díẹ̀ kó bọ́wọ́ èékánná ọwọ́ ò ní yọ borí ọwọ́ ó kù díẹ̀ kó bo ẹsẹ̀ èékánná ẹsẹ̀ ò ní yọ borí ẹsẹ̀ ó dayé àtúnwá ìwo ẹtu kì í yọ borí ẹtu ìwo wọn kàṣà ìsúnmọ́ wọn lápò ìwo wọn ìwo ẹtu ò ní yọ borí ẹtu ìwo wọn kàṣà ìsúnmọ́ wọn lápò ìwo wọn. mo torí ẹ̀ka mo torí èrè mo torí àwọn mo jẹ̀sìn àwọn odidi àwọn ni mo gbé mo jẹ́ gbà àbámọ́dá mo jẹ̀gbìn ìlàkọ̀ṣẹ́ gbogbo ẹnu mi kàṣà ìdáṣẹ́ bọ́kọ́ bá tó kó dé ẹ̀kọ́ sùn gbọ́nrangandan gbọ́ àwọn gandan ilẹ̀ gbọ́nrangandan ba daba tó kó dé mo ọgọ́dán mo ọgọ́dán ilẹ̀ gbọ́n ọgọ́dán omi là ń bá nu agodo ń bó. bọ́gẹ̀dẹ̀ bá kọ́ bẹ́ẹ̀. owo ti àjà họ́rán mi họ́rán àtàgbé dúdú orí àwọn márààrún pèrò pọ̀ wọ́n ń bọ̀ Ọ̀rúnmìlà dìtẹ̀ Ọ̀rúnmìlà gbé ọpọ́n gbogbo wọn fojú kọpọ́n gbogbo wọn ku wo orí wówó ni wówó ń wọlé orí elépèlépè ń dà bí ẹlẹ́kọ̀ọ́ bá rò kọ́ tán àfìbò síbọnú ó yá ìgbérara ẹ mọ̀ kí lọ. àárọ̀ ti gbàgbé ni orí ilẹ̀ lọ wa. àwọn òdẹ̀rẹ̀ ló bílẹ̀ ilẹ̀ ló bá tẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bá abomisó abomisó ló bọ́rọ̀ ọ̀rọ̀ ló bu òdua mẹ́ta ń ta àwọn méjì ń tọ́jú gbọ́nà ìkẹ́lókùn ta ìyàmì abẹ́ni ajíbọ́lá ọmọ ẹ̀dán abẹ́ni olójúfẹ́ bọ́ká bá pe ikú ipa torotoro ni bẹ́ẹ̀ bí tó a pe ikú apá tiyetiye ọjọ́ ọkọ ẹni ò ní pé ká yẹ bẹ́ẹ̀ ni kí ló wà dà yẹ́rà. Yes, yé ilé ilé yé ojú ló gbọ́ gbogbo gbogbo gbogbo mi ló gbogbo dáhùn ló gbogbo gbogbo ojú ló ní. ibo ló ti kó ibo ló ti kó ah! ah! yé ta ló fún yín ah! iṣẹ́ oríran mi mò ń ṣe yé ọ̀nà òrìṣà là ni mò ń tọ̀ mo tọ̀nà títí mo dé ìlú òṣòro ń dí àrò òṣègbà lójú ara ara òrìṣà òṣèkì láyà mo dún ọmọ kẹtẹkẹtẹ lónìí. yé mo dún ọmọ pẹ̀yẹ́kẹ́tẹ́ kẹ́nikẹ́ni mo ṣe nà mí ẹni bá nà mí àríjà bàbá mi àrẹ̀mọ pẹ̀yẹ́kẹ́tẹ́ àgànjú o àgànjú o àgànjú o dẹ́kun gbà mí ìyá kèrè ìyá kèrè gbóhùn mi ah! gbogbo ẹlẹ́yẹ mo bá múlẹ̀ ah! ìyá kèrè ìyá kèrè gbóhùn mi ah! gbóhùn mi aganjú gbà mí aganjú bọ́jẹ̀ ń bá lọ èèwọ̀ wọn fún mi ọ̀fun mi. Ifá ńlá tí ń gba gbogbo ìlú là ìwọ náà ti dalẹ̀ ó sì mọ̀ pé ọ̀dàlẹ̀ ń bálẹ̀ kú ni gbogbo ẹni tó bá dalẹ̀ ń bálẹ̀ lọ. ọ̀rọ̀ ògún lè wọ̀ ọmọdé dalẹ̀ mọ́dà ògún nígbà tí wọ́n náà mọ̀ pé adéyanjú òtọ́ sọ́ba kí ni òde tó fi ṣe. Ah, àgànjú o ah, mo ṣèlérí mo ṣèlérí níwájú rẹ ni. Ah, mo ṣèlérí níwájú rẹ ni ìlérí tí mo ṣe ló kó bá mi ẹ̀jẹ̀ tí mo jẹ́ ló fà á àgànjú mo jẹ́ kí oró ìmú mi. Ah! ìwọ náà sì mọ̀ pé má ṣe ilé ayé ní gbé ẹ̀dákẹ́dá tó bá dánrú rẹ̀ wò ó dájú lé ọ̀run kí onítọ̀hún tó fura. Ah! Ah! Ah! ah! ìyá kèrè gbóhùn mi o ìyá kèrè gbóhùn mi gbogbo ẹlẹ́yẹ mo bá múlẹ̀. Ah! Ah! Yeah! Ah! kílé tó ń bú ọmọ lọ́mọ kílé tó ń bú èmi mo ní ọmọ dùn ó. èmi mo ní kọ́ dùn ó fún ọ kí ló dé gan. ah ńgbà tẹ ilé láàfin sẹ́yìn lèmi kúrò láyé ni ah, àbí mo torí yín wáyé. bàbá ń jàbí kakú kí ló dé. mo bínú mo ah. bínú n ò sì bẹ̀rẹ̀ ní ìkànnì yín ẹbí mi náà fi mí sáyè mi. ọ̀dọ̀ ẹ̀ mọ́ bínú bẹ́ẹ̀ bá ń bínú bàbá olóyè ẹ̀ mọ́ bínú. ṣé ẹni tí èmi ń wá yín fún tẹ́lẹ̀ kì í ṣe ń tó lé o nǹkan kékeré báyìí ni. kí ló ń wá mi fún. ẹ ṣe é mọ̀ pé àmọ́ sọdún ìjẹsùn tolórí àtẹlẹ́mù ló sì gbọ́dọ̀ péjú pèsè ẹ bẹ́ẹ̀ irú yín kò yẹ ká fi ń sàwátì ń bẹ ni mo ṣe ní sọ fún yín pé ẹ gbọ́dọ̀ mọ wà o. wá bo. ibi ọdún jésù ni. Ah, kí ló fẹ́ pè mí pọ̀ kò sí nǹkan tó jẹ ọba láàrin wa pẹ̀lú yín mọ́ ah, ah. àdébọ̀ wà láyé bọ́ ọmọ tábúrò rẹ̀ dánwò bọ́ ọmọ tó dánwò sí mi kí ló tún wá fẹ́ kí n wá sí. Eh, bàbá olóye bàbá ń jà bíi kákú. bí a bá ń jà bíi kákú ni bàbá ń jà bíi kákú lọ́rọ̀ èmi pẹ̀lú yín ẹ fi mí lọ́rùn lẹ̀ ṣé nǹkan mo ní ká máa ṣe àfihàn mi kémi náà máa kẹ máa ṣàfihàn kémi náà máa ṣe lémi sọ́ọ̀rọ̀ wa ń bẹ̀ ni. bàbá olóyè ọba balẹ̀ lé ọba lọ́nà ọba lóhun gbogbo ọba balẹ̀ lórí. kò balẹ̀ mi lórí ẹjọ́ àtẹ́bí rẹ̀ àtẹ́yìn yòókù lọ́ọ́ balẹ̀ lórí kò balẹ̀ mi lórí oyè tí mo jẹ́ iṣu ewé àṣàjẹ́ oyè ilé bàbá mi ni ó wá fi lẹ́sìn lélémi ẹ̀ lélémi ilé bàbá mi kò sí bàbá yà láyẹ̀ tó lélémi inú kò àwọn ẹni mọ̀ pé lọ́rùn bá mọ́ lọ́rùn bá ti ràn báyìí àbùkù kò rí ìwọ náà ti jòyè. abọ́bájẹ́ lẹ yìí <laughs> eh, oyè wọn ni nígbà tí òṣèyàn gidi ń lù mọ́ lóye fi kàn ọ́ yẹyẹyẹyẹ ẹnu ẹlẹjọ wa ẹnu ẹlẹjọ wa. èmi lẹ ń sí. Eh, sí ọ ojú wa ní ọjà bàbá olóyè àná ẹ sí mi àbí. Eh, ní nǹkan tó ṣe mi ni. Ah, <laughs> èmi lẹ sí àbí. ṣé mo mọ̀ ń gbọ́ ni. ọmọ ah. eh, ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ náà kí ni yóò tó ẹnu ah. <laughs> yóò tó ti yóò jà bì kan lóòótọ́ ni olóòótọ́ mo nínú oore bá joyè nílẹ̀ ẹ̀ka ìka oníjójoyè náà pẹ́ làjà náà wá dolóyè <laughs> níbo láyé wà ń lọ báyìí o ọ̀dà ojú wa náà lálàálẹ̀ báyìí àárìndí ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ogun tí wọ́n ń ṣe ṣùgbọ́n mo mọ̀ pé yóò jábì kan kò ní sáì jábì kan ọmọ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà yóò dáa fún ọ. èjì ọjọ́ dákun báwọn sàmọ́dún o ọdún èyí nípa wa lórí ọba mi òkè wọ́n tún jí ẹgbẹ́ wọn pèlè bó bá tọmọtọmọ kábíyèsí mo mọ ní àwọn bàbá tẹ̀yìn bàbá mi ó ẹ̀yin lọ́mọ elépo lágbé ojú omi ṣẹni sí níbi rẹ̀ sá nílùú wọlé òbúkọ níyàmọ̀dé lára jẹjẹ tójú tí lálọ́ ọbẹ̀ lẹ́pọ̀ ọmọ ọlọ́pẹ̀ kan jẹ́gẹ́ ti rẹ́gẹ́ ẹ̀yin lọ́mọ lọ́kẹ̀kọ́ jẹ́gẹ́ sírẹ̀gẹ́ kòkò lẹ́ni òkúrú sí fìmọ̀ wọlé gẹ́rẹ́gẹ́ àjèjé mọ́kúnlẹ̀ kéta. mo délé ìmọ̀ dáadáa ìwúyè ni wọ́n fi ṣe tọ́ bàbá ṣẹ̀ṣẹ̀ joyè tí wọ́n bá fẹ́ wúyè ni wọ́n lu ilé àwọn tí ara ara àwọn adé tó kù yìí kámikámi kámi náà ń ṣe lójú mi. ọmọ bọ́dà lájà àwọn èèyàn mọ̀ ti pọ̀ níta tán dúró de wa. ẹ mọ̀ mọ̀. kẹ́ ẹ gbárí lásán ní ń parí dàrídà báyìí iṣẹ́ mọ̀ ti pọ̀ tẹ́ẹ̀sì fún mi ẹ̀ sọ aṣọ tí ń wọ̀ kẹ́ á yanjú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà là á yanjú ẹ̀ mọ̀délé náà mọ̀ ibi Ọ̀ṣun ni wọ́n mọ̀délé lọ ẹ̀rí bó ṣe ó ní yedeyede idẹ àti ilẹ̀kẹ̀ funfun ah mo rí eléyìí ni wọ́n fẹ́ẹ̀ jẹ́ o ẹ̀rí pé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ló ṣe kọ́lé ẹ̀ sọ́tọ̀ ilé ni ó jẹ ẹ̀rí bó ṣe sẹnu gọ̀ọ̀gọ̀ wájú. ó dá dúró ni ẹgbẹ́ sórí ẹ̀dá jáde ẹ̀dá jáde gbogbo èèyàn ló ti fẹ́ rí mi. ọba dẹ́yànjú ooo. àrà òní okú ẹ̀yà òní okú oríire ọjọ́ òní àsọdúnmọ́dún ní sáwọ àsọdúnmọ́dún ọ̀ọ́ àsọ̀rọ̀mọ́rọ̀ àsọ̀rọ̀mọ́rọ̀ ní sáwọ́ àsọ̀rọ̀mọ́rọ̀ ojú nígbà yìí lọ́wọ́ orí ọba adéyanjú ọmọ ni ọba adéyanjú ọmọ ilé bàbá mọ́ni mọ́dínà ọmọ jẹ́ ń lọlé àwọn yeye tirẹ̀ ọ̀gbọ́gbọ́ ni ọmọ rọ̀ lọ́nà bà ẹrú nígbàdí ọkọ nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ fà nígbà yàrá ẹ lọ́bà àti dé àtìlẹ́kẹ̀ ọ̀gbọ́gbọ́ náà ti gbàdí ayálà. ẹ wá dákun àbíyèsí ẹ má wọnú adé o ah, ọbọ ọbẹ wọnú adé o. ẹgbẹ́ sí ká jáde. <laughs> àbí rẹ́gí <laughs> àbí èsì o. bọ́dá lájà tí ẹgbẹ́ òjijì lé lé lórí. ìlébò wádìí mo gbé lé lórí kábíyèsí. ó dàbí ìgbà tí wọ́n gbé ìyá alájà mẹ́ta léèyàn lórí. Ah, bí ṣe mọ ṣe nu agbo àwọn tó dé síwájú yín bí ó ṣe mọ wo lórí tiẹ̀ náà nu èdè ẹ̀ mú mọ́ra. á jáde náà á jáde. kí ló dé. ọ̀rọ̀ máa wọ̀ mí. a ní ẹ̀ mú mọ́ra ah, ẹ̀ mú mọ́ra ẹ̀ mú mọ́ra. Eh! kí ló tún dé. Ah, ó dàbí pé ìlé dá dìde. Ah, ẹ dìde ọfẹrẹ gẹgẹ ọfẹrẹ gẹgẹ. Eh! Eh! bàdà alága ọrùn wà mí o. àbẹ̀sẹ̀ ẹ̀múdì lọlẹ̀ o. ọrùn wà mí o. ẹ̀múdì lọlẹ̀ o. ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ yẹ àbẹ̀sẹ̀ àbẹ̀sẹ̀. ọlọ́jà ìjọba mọ́lẹ̀. kí ló dé wọ́n ṣe nǹkan fún ọ. Ah! bàdà alága èmi ò bá ẹ bá kí ló ń tẹ́lẹ̀ mi. adé mo gbé ní ọ lórí sẹ́yìn. ọ̀rọ̀ wà mí. ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ àbíyèsí àbíyèsí irọ́ ni. ǹjẹ́ òwúrọ̀ bá bímọ tiẹ̀ nídìí dé kábíyèsí ń dé ǹjẹ́ àgùntàn bá bímọ tiẹ̀. ẹ̀rù gàlè kábíyèsí ẹ̀rù gàlè ẹ̀rù gàlè. ẹ ṣàánú mi mo dábẹ́ mi. ẹ ṣàánú mi. mo ní wọn mo sọ lẹ́nu wọn mo sọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ up ti géètì yẹn náà ẹ ti géètì pa ẹ ti géètì pa mẹ́rin bọ́ọ̀dì ah, ẹ wò ó mi ò ní kẹ́ ẹ má sá lọ ẹ bá sá lọ nu àgbàlá ẹ bá sá lọ nu gbogbo kan mi àtẹlẹ tó sá sábẹ́ iṣẹ́ àánú yín ẹ kàn láti ẹ kàn láti yín lẹkẹ gbọ́ orí burúkú ti ṣẹlẹ̀ ń bí o òfò ti ṣẹlẹ̀ ń bí o kábíyèsí ọba adéyanjú kábíyèsí wa ọba adéyanjú ọmọ kó ayé ọmọ rọ lọ́jọ́ wọ́n ní kọ́kọ́ ti strike bàbá alágbára. wọ́n ti yé yín ẹgbọ́ ẹgbọ́ bí kọ́dà ṣe ṣe bàbá alágbára yẹn ayé tí yín ti bàjẹ́ ń bí. ṣẹ̀fẹ̀ gbọ́ lẹ́yìn kẹ́ gbà bí kẹ́ gbọ̀ọ́nù lọ ẹlòmíì tí o bá kú àbúrò kú àríndí àbí kẹ́ lọ ságbàlá kẹ́ lọ bẹ òṣà yín kí bàbá díje ó ti yé yín ẹ wò ó ó dàbí pé ẹ rí bí eré ẹ rí bí àwàdà bí eré yóò ṣe kọ́mẹ́dì kì í mọ̀ ṣeré kì í mọ̀ ṣe kí ni mo pè é kì í mọ̀ ṣeré ó yẹ lọ sí wọn lù wọ́n pa. bí bá yàrá já ẹ wo bí wọ́n bá yàrá já ẹ wo bí wọ́n bá yàrá já ẹ wo bí wọ́n bá yàrá já ẹ mọ́ ọmọọba tó ń ṣayé ìlà ìlò tó ń jayé alábàá tó ń jayé. ìwé ẹ̀bẹ̀ wo lẹ̀ ń bẹ̀ nínú èmi ò ní gbọ́ o. n ò ní o bẹ́ẹ̀ bẹ̀ mí látòní dọ̀la n ò ní gbà ah, èèyàn tún sọ mọ́ mi lára láàrin ìjà ọwọ́ lé wà ká ọmọ kí n ro mọ́ra n ò ní gbà ah, kí ló lórí wò nígbà tí ń gbàlẹ̀kẹ́ lọ́rùn wa ti ń ro alóye ń wa. sì ah. wà báyìí. mo bá sọ títí tí kò gbọ́ ni mo bẹ̀ títí títí kò gbà ni ariwo ọba ba lórí gbogbo ló ń sọ èyí náà ṣàmọ̀ wípé àṣẹ̀ṣẹ̀ rán ó dè máa jẹ sí bí ogun bí ogun ló máa ń ṣe wọn ẹ dákun ẹ ṣàánú mi. ọba ba lórí ohun gbogbo ọba ba lórí ohun gbogbo àbí ọba lórí ohun gbogbo kọlọ rẹ máa ba lórí àìsàn ah! ọba lórí ẹ báwọn kọ máa ba yìí wà á ní sọ̀rọ̀ má jà síbẹ̀ ó ní tá a bá fọ òkun bọ́ máa wí á sì fi tó sí fa mọ́ra olórí tí wàá bẹ èmi náà náà lé mo fi ní n ò lè dá nǹkan kan sí àfi tí n bá déwájú ẹ wà á ní sọ̀rọ̀ jọ̀ọ́ tó lọ́nà yà wò kúnlẹ̀ àbí àwọn ọ̀rẹ́ ah, ṣé ńgbà tí wọ́n mú dé ibi tí wọ́n ti ń yẹ̀ wò ṣé lèmi mò ń ṣe ni ah. ṣé lèmi ni ah. èmi lè bá nìyẹn. ọ̀tún rárá o n ọmọ nǹkan kan o rárá rárá ọ̀ sọ bẹ́ẹ̀. ẹ wo èmi ságbàmígbàmí tọ̀ yín wá ni bóyá ẹ lè kan tẹ̀ lè mú mi lọ láti lè lọ gba oògùn tí àìsàn tó ń ṣe kábíyèsí mo ṣe wà ah, ah. ẹ jọ̀ọ́. èmi ọmọ bíi kankan ọwọ́ tèmi rẹ o n ò mọ bí kankan o. dàpọ̀ ẹ ṣàánú mi mo mọ mọ. ikọ̀ ṣoṣo ni mo ní ẹjọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ fojú sunkún ọmọ. ẹ ní sùúrù ọmọ ẹ ní sùúrù ẹ ní sùúrù ọ̀tún olórí òsì ṣèdúnmí rẹ wọlé yìí hmm, hmm. ah, kí wọn tó ń fi hàn pé ọ̀tún má dáadáa yìí yóò mọ bí kankan kódà yóò mọ bí mẹ́wàá bẹ́ẹ̀ni rẹ ni ah, ah, ìwọ náà ò ṣe àjàgà jígì ṣé kò níbi ọmọ kó mú ọ lọ. àwọn àmì tèmi sọ fún mi yá wo tìkúnlẹ̀ àbí àmọ́ sórí báyìí pé wà kábíyèsí lẹ́yìn o èmi náà dájú ìwé lọ ọmọ pé mi kì í sọmọ láàbí o ṣùgbọ́n torí olú ìtọ́jẹ́ ìyá rẹ̀ làkùnjọ làkùnjọ. ẹ dákun sí mi ní kéèrú. ọmọ ṣe o. Ah! ọ̀dà wọ́n ju èbí kan fún yín. Ah, ah. ẹ ṣe mo tún ah, ẹ ṣe mo dúpẹ́ mi sí ẹ ṣe o ẹ ṣe o mi o ohun tó mú àgbà tó fi jìn lójú o hmm. bó bá ṣọmọdé dandan ojú wa fọ́ bọ́mọdé garun títí ó lè máa bí nǹkan. a pèsè ẹbọ kàǹkà tí kagúnláyà bá a bá ti pèsè ẹbọ yìí tẹ́gbẹ́ ayé gbé ó sì di dandan kẹ́gbọ̀rún gbà á bídìí ẹbọ ń bá ti kalẹ̀ báyìí ó di dandan kára kábíyèsí ọ̀yá ẹbọ bẹ́ẹ̀ ni. ó yà yà wá ẹ jẹ́ ká ṣe ní kíákíá àbí kí lẹ́gùn mi ṣe tí kò fàárọ̀ jò ẹ jẹ́ ká pèsè ẹ kémi náà dẹ̀ gbé kára ọmọ mi dẹ̀ yá. rárá o ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ bá gbé olórí ẹ̀jẹ̀ rẹ̀ ni ó gbé. èmi kọ́. ẹ̀jẹ̀ rẹ̀ bí ọmọ ìyá rẹ̀. ẹ wo ìyá wa ó nìkan ṣoṣo ni mo bí kò ní iwájú bẹ́ẹ̀ ni kò ní lẹ́yìn. Eh, eh, ọ̀dà bí ọba wa lọmọ ìyá ó yẹ ṣe bí ó sà lọmọ bàbá tí wọ́n jọjọ bí ọba kan tí wọ́n jọjọ ẹ̀jẹ̀ kan náà bí ìyún náà bàbá gbé kò léèwọ̀ àwọn nìkan ló lè gbé. bẹ́ẹ̀ni ojú bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ jù ó pẹ́ o ẹ rọra. ará o ará oko èrò ọ̀nà ó dọ̀rọ̀ yín o ẹ dákun mọ kí yín o. jalolo jalolo. ìlú ó máa gbọ́dọ̀ bàjẹ́ o. jalolo jalolo. kílẹ̀ ti ṣe ìlú sí o. ẹ̀yin olóye ṣé nǹkan tẹ pè mí sí nìyẹn. adéyẹmí kí ni mo ṣe fún ẹ gan-an tó fi rò pé ohun tó yẹ kó fi san fún mi ni sódà kí bàbá jésù àjàrà kéèyàn ọmọ ọkàn mọ ẹ wò eré ṣẹfẹ gbò tọrọ olùṣèṣe. olórí àgbà ẹjẹ ó ṣeé ṣe ẹ̀bẹ̀ náà la máa bẹ̀yín ẹ dákun ẹjẹ ó ṣeé ṣe òótọ́ ni pé ọmọ ìyá nìyí yá ọmọ bàbá máa bá àmọ́ síbẹ̀síbẹ̀. Si tá a bá dijú pé kẹ́ni bí ó fi kọjá lọ tẹ́ni rí ó fi lọ máa la àní mọ̀. àti pé bàbá ni adéyẹmí jẹ fún kábíyèsí. bẹ́ẹ̀ni. araba sí ni bàbá ẹ̀ka bá bálaba ni bàbá. ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó ti gbà láti bá búrò rẹ̀ gbé tútù olórí àgbà ẹjọ́ ọba gbé ẹjọ́ ọba gbé ẹjọ́ ọba gbé ẹjọ́ ọba gbé. tí oògùn wà dé báyìí kí n fọmọ mi rúbọ nítorí ọba tí ó wúlò. Ah, mami ó yìí máa padà wúlò ẹ hmm. wo ti kẹ́kọ̀ọ́ ó dẹ̀ ti gbọ́n dákun ìṣàánú mi ẹ jọ ẹ jọ mami ẹ jọ. yóò wúlò. Ah, ah, ọmọ dùn mí o ibi àfi èèyàn sí kéèyàn ọmọ bá ń bẹ̀ mọ́ ọ̀sùn tọ̀ mi wá bẹ́ẹ̀ mi bá mọ̀ pé ewé òjẹ́ ọjà mọ́. tí mo sì mọ̀ pé egbò ọ̀wù tí kọ̀jẹ́ ọ wà mọ́ sẹ́mi ah. àmúyàn wá sọ́dọ̀ ẹ̀. èmi ah. èmi ọ̀sùn mi wá èmi pàkúrú làkúrú ọ̀làkúrúkúrú jago ewé ń bẹ ń lé bàbá tó bí mi lọ́mọ wà ah. bẹ́ẹ̀yàn bá ọ̀tẹ̀rú tí ó fi tan ẹ̀ mu ni ẹ̀dùn náà ẹ̀yìn olóye kábíyèsí ò tí náà ni. ṣé bára rẹ̀ bá yá ọ̀yá. ẹ dùn náà o ṣé ó sì dá yín lójú pé ọba kan rẹ̀ gangan ẹ̀jẹ̀ rẹ̀ lọ́ba gbé ẹbọ. Ah, ah, ah. ẹ̀gbọ́n rẹ̀ gan ni ọmọ bàbá ẹ̀. ọmọ bàbá ẹ̀ gangan lójú méjèèjì adéyẹmí ló kọ ọmọ náà ọmọ adégbáyì òun ló gbé. ọ̀dà ẹ̀yin olóye mo ní káre lórí tẹ́lẹ̀ ni àmọ́ bí tọ́rọ̀ wa dé dúró yìí ó di dandan ká wà tegbòtegbò ẹ dákun ẹ fún mi dọ̀túnla yín ṣiṣẹ́ lórí ẹ̀hún sì fún yín lábọ̀. ọ̀túnla ọ̀la lọ́mọ̀ bo ọ̀túnla lójú. Ah, ah. ọ̀túnla òde yìí. bẹ́ẹ̀ ni. àmọ́dún òjì náà kẹ́ni má mi kú sùn jáde. ẹ dákun ọ̀dà ọ̀túnla. ẹ bẹ́ẹ̀ ni tó tọ̀túnla á ti rọ́nà àbáyọ. ọ̀dà kò burú. obi ọ̀n bá yàrá já ẹ wo bí ọ̀n bá yàrá já ẹ wo bí ọ̀n bá yàrá já ẹ wo bí ọ̀n bá yàrá já ẹ bọ́ ọmọ ọmọọba tó ń ṣayé ìlà ìlò tó ń jayé alábàáká tó ń jayé tipátipá tó ń jayé fàmílété fàmílété. olórí mọ́rí yé bá ojú ọ̀gbagadè la wà yìí o àwọn olóyè rèé lórí ìjókòó yìí ìyáálé yín àgbà náà sì ló wà lórí ìjókòó yìí gbogbo ohun tó ló fẹ́ sọ pátápátá ó yá mọ́ sọ lójú wọn kí wọ́n gbọ́. ìyá wa ṣé tí n bá ti sọ ara jíyanjú máa yá. bẹ́ẹ̀ ni ó di dandan kára rẹ̀ ó yá bọ́ ọ bá ti sọ gbogbo ohun tó gbénú òkùnkùn tó ṣe. ẹbí mi dẹ̀ kọ́ ọ̀hún inú bíbí adégbàyí ló ránṣẹ́ ẹ̀dọ̀ fúnfún ẹ̀ ló bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe bí ṣàìdédé ni kábíyèsí gbọ́ wípé adéyanjú ń ṣe jàgídíjàgan káàkiri. ọmọ tèmi kọ́ ọmọ ọba yìí jagun bíi ẹrú sọmọ tèmi lélẹ̀ àbọ̀mọ ta ni àní àní òsì wọn sọ̀rọ̀ ọmọ kan fàdéyanjú ni. kábíyèsí orò ọmọ ọkọ wo lẹ fẹ́ ṣe fún nígbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ọmọ kan fún ọ̀yọ́kù rẹ̀. èlé sẹ́fọ̀ ọ̀yọ́kù rẹ̀ nítorí pé àwọn yẹn ò wọ́n máa lè. wa jẹ́ kí n sọ fún ọ rán mi sí kó dé tí ìrọ̀lẹ́ ọ̀la tí ìrọ̀lẹ́ ọ̀la torí pé ní ọ̀túnla òde yìí nípa gbà mí ó sì orò ọmọ ọkọ fún ọfẹ ọkọ̀. nǹkan tó ni wípé ọmọ tèmi ò kì í ṣe ọmọ àmọ́ ẹ má sọ mí ọjà n ò rẹ ọmọ mi ni mo fún àbí ìran mi wo ló Àrẹ̀mọ. Àrẹ̀mọ. Àrẹ̀mọ. Àrẹ̀mọ. Kí ló dé? Àpé ah, kí ló dé olórí mọ́ iye bá? Ṣé ẹ fẹ́ mọ ọ̀nà mi ní ohun tí wọn ò mọ jẹ ni? Mọ́jèlé ni èèwọ̀ òun ò gbọ́dọ̀ jẹ́. Ah, ah, tó sì mọ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn èmi ìwọ kábíyèsí lámọ̀ ń parẹ̀ Olódùmarè lóṣù kẹrin ṣé kírú mi kí n ó tún wá já mọ̀tẹ́kùn lórí lọ́wọ́ ni àbí bó o ní. fàgbà mi là. mò ń jẹ́ o. ṣe bí ẹni tá a fi ń sọ wípé adégún a tún lè padà fẹnu òun sọ wípé adé ògùn mọ́ àṣà ń pọ̀ náà kó dà abọ́sibọ́sí ọmọ ẹ̀rọ kò ṣàmọ̀ pé àwọn onígbà onígbàwọ́ táwọn ò bá gba onígbọ̀wọ́ àwọ̀ atẹ́ àwọ̀ àyà. Ah. Mm-hmm. mo mo dẹ̀ bẹ̀ kábíyèsí títí wọn ò gbọ́. nígbà tí mo dẹ̀ wá rí i pé kábíyèsí fẹ́ tú mi láṣìírí bí mo ṣe pa kábíyèsí. Ah! olórí olórí ìlú mm-hmm. ah, kò ṣe pa o ta ló sọ fún ẹ pé kò ṣeé pa ẹni tó bí ò bá rí mú ọlọ́run ọba ni ò ṣetán àti pa bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ bá lè ṣe ni kẹsàn. àmọ́ àmọ́ kí ni ìyàwó ẹ̀ lélẹ́yìí ó súnmọ́ bí iṣan ọrùn ìtẹ́lẹ̀ díẹ̀ ni kì í rí ní tì e, ilẹ̀kùn ló lórí tẹ̀ ń wò yìí ó rí inú ó rí ta. ṣùgbọ́n olórí ṣùgbọ́n kí ni ẹ dákun olórí bó o láti rìn àti pé bó o láti mú. a dà fún ẹ ibi tó ń rìn sí èmi á sọ fún yín gbogbo ìwé ẹ pátápátá màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ló bá tán. Ah! olórí ẹ fọkànbalẹ̀ ìpẹ̀tẹ́ ni wá ti pàjá lẹ́rìn ó ti di ṣíṣe. ó di ṣíṣe. ó di ṣíṣe. kò séwu ní kíákíá ni o olórí ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́. olóògùn ó pa kábíyèsí ìwọ ló sọ mí dogún àsọ̀ngàn ló sọ ọmọ tèmi dá láì ní bàbá ẹ àwòdì òkè ni ẹ. ẹ̀yin ìlú ẹ farabalẹ̀ ó tún kù nìbọn rò bẹ́ẹ̀ ni bó o ní ti fágbàmílà ṣe jẹnu ọ̀rọ̀ ìyá wa ṣé kí n tún sọ yẹn náà ni. má sọ. ó di dandan kó o sọ ọ ó mọ̀ pé máa wí máa wí ní ìsàwọ̀ wọn lóde òwìwí máa rò máa rò ní ìsàwọ̀ wọn lóde àparò bákùkọ́ bá ti kọ́ láyé báyìí ó di dandan kẹgbẹ́ rẹ̀ ọgbà lájúlé ọ̀run ó di dandan kó o wí. kí ẹ sọ. ìwọ tì má sọ ṣùgbọ́n ìkà. èmi náà ni mo rọ àwọn èèyàn kíkọ́ lọ́wọ́ pa fágbàmílà. Ah, ah, àṣàjáyàn la àjẹyàn la pé kà. ayé ìlà lórí ìdí skul wa gbogbo ah, ká tó bá yẹ ìrìn àjò. ó yẹ ká mẹ́ni àtẹ̀lé bí o ṣe ṣe pẹ́pẹ́ fúrú tó wo lórí yìí àṣewọ ni gbogbo wàhálà tó bá lù tó bá àfin tó bá gbogbo olóye inú èèyàn mọ̀ jèjọ́ ń lọ o. Ah! àwọn dùn kí tí ó dùn ìkà ò jẹ́ pé rẹ̀ ń ká ah, ṣe ẹ ẹ mọ̀ tẹ́lẹ̀ pé èèyàn ló lè ah, ẹ mọ̀ pé èéfín bó wà asọ́bẹ̀ ṣe èdè ọ̀dájú ẹ bó ti sojú pa ó apààyàn pàmìlẹ̀ kẹlẹ̀. ó sì ẹ dúró ní ẹ dákun ǹjẹ́ àdáràn báyìí tálámà ti kú kànú wa. èmi náà fẹ́ kú ìtì ìṣẹ̀lẹ̀ yìí ni mo rò pé. wọ́n bá kọ̀la wọ́n bá dọ̀la kọ̀la. ìgbà wọn pa wọn ìpà wo. ẹ wo bí wọn bá yàrá já ẹ wo bí wọn bá yàrá já ẹ̀bọ́n ọmọ ọmọọba tó ń ṣayé ìlà ìlò tó ń jayé alábàáká tó ń jayé tipátipá tó ń jayé fàmílété fàmílété kì í tutọ́ ṣe rọ́mọ bá àsìkò yìí ẹ wá wo bá tuntun wa ẹ wá wo bá tuntun wa ẹ wá wò wá ọwọ́ òjò sunwọ̀n tàbí òṣùwọ̀n ta ló lè gbé náà wojú ẹkùn ẹgbẹ́ kó wá wí ẹgbẹ́ kó wá sọ. Adéyẹmí ìgbà ọkọ ìgbà ọkọ ìgbà ọkọ ìgbà ọkọ ìgbà àdá ìgbà àdá. ìgbà àdá. ìgbà àdá. wọ́n ń bó kì í sọ̀tẹ̀. wọ́n ń bá òkè sọ̀tẹ̀. òkè ò jẹ́. òkè ò jẹ́. òkè ò mú. òkè ò mú. òkè borí gbogbo wọn. òkè borí gbogbo wọn. adéyẹmí ọ borí ọ̀tá ọ borí oṣó ọ borí àjẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bínú rẹ ọ borí gbogbo wọn. wá gbọ́ ọ̀dọ́kọ̀ oṣó lónìí ọ̀dọ́kọ̀ àjẹ́ lónìí ó ti dọba lórí gbogbo ìlú o. láyé e wa o ènìyàn ní máyé súnmi tábàdé bí táyé tí tẹ́jú wa ò bẹ̀rù wa ò mèrè ọmọ yìí o. ọjà ìnumọ̀ nílé ọjà ilé ọjà ilé ọjà. ìṣúná ọmọ ilẹ̀ sí olójú ọlọ́pàá ẹ̀kú padà. ṣé ọmọ akẹ́kọ̀ọ́ múlò tí yẹmẹtu àlàkùn gbòòrò kẹlẹ̀ talilẹ̀ èmi alẹ́ bí oṣù ni. kẹ́kọ̀ọ́ ṣe yín mo tẹ́ bá dàgbà ó ní kẹ́ má dànù ni. ọjà mákẹ́. ekúkẹ́kù onírùn kò borí eku asín igikígi onírùn kò borí igé fọn kí ọkùnrin àti obìnrin kọ́ máa wárìrì fún mi nínú ọjà yìí. láfẹ́fẹ́ bá fẹ́ àkọ̀wé epo lára bájú tún mi rà ọjà. ó di gbogbo bàtò ọjà. market another fantastic movie by bengadina ọjà market kárí kára àkàfọwọ́ ẹ̀ ṣe nǹkan rẹ̀ ọjà market ọdúnladé adékọlá ni mr no hall. mélòó mélòó lè mi ti understand ọ̀nà tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà ò ní fa chain dí mi jẹ́ kí n gbọ́. ọjà mákẹ́ ẹ kìlọ̀ fún agbára yìí kò rọra ṣe torí pé mo lè fòyí mo lè fòyí báyìí làkà ẹ̀fẹ̀ ń kàn tà. ọjà mákẹ́ sítáìlì ojúmọ̀dé adékọ́lá ìrètí ọ̀sàyẹmí gbẹ̀ngà dínà mùsùn ọ̀dà ẹgbẹ̀mí ṣẹ́gun ògúngbẹ̀ olúolówó gẹ̀mà bọ́sẹ̀ àrẹ̀gbẹ̀ṣọ odua and so many more. ọjà as written produced and directed by Benga Dina. They are on DVD, marketed nationwide by Yitcon Film Production, and Arena Shopping Complex, Balade Oshodi, Lagos. Oja Market. Grab your copy now. Kagbe gẹ́gẹ́ kó má bàa jábọ́ fọ́, mo gbọ́ngbọ́n o, òye ọba adéyanjú. Ẹja tí o mọ̀ wọ́n ara ẹ̀ ló ń bọ́ sọ́wọ́ apẹja igi ò dẹ̀ ní dá lóko kó para lé ènìyàn ní ń ba ayé jẹ́ o. ayé lùgọ̀ọ́ ayé lùgọ̀ọ́ àwọn àgbà fọwọ́ lẹ́rán wọ́n ń wòye kókó tó wà níbẹ̀ ìyẹn kan lẹ́nìkan ò mọ̀ ohun òkùnkùn ní aráalé o ará oko èrò ọ̀nà ó dọ̀rọ̀ yín o ẹ dákun mọ kí yín o jalolo jalolo ìlú ó máa gbọ́dọ̀ bàjẹ́ o jalolo jalolo kílẹ̀ ti ṣe ìlú sí o jalolo jalolo inú wáyé láyé wa o ayé wa lọ ní ayé sùn ní tábàdébí táyé tí tẹ́jú wa ó bẹ̀rù wa ó bẹ̀rẹ̀ ọmọ yìí ó ẹ̀yìn ni ká pé gẹ́gẹ́ kó má bàa. Ah. ó pọ̀ pọ̀ káfọ́tún ọ̀tún káfọ́n sí wò sí ìdúnjẹ kọ́wọ́ mọ ètè ńlá ọbẹ̀ onídùndùndùn ká gbá wọn mi ò ìyẹn dè wọ́n o dùgbẹ̀dùgbẹ̀ tó bá já tó bá já látàbà mi ò mọ́wọ́ sọlọ́gbọ̀n kọ́ o. inú wáyé láyé wa o ènìyàn ní mayẹ́sì ènìyàn ní tábàdébí táyé tí tẹ́jú wa o. mo bẹ̀rù ayé nítorí o ọmọ yìí o.